Thank you. kita kita ada di dalam suara kerja di kelas boleh nomor nomor two mengajarkan nah about a sì ń kí lágbára ọ̀pọ̀lọ́. Tọ́jú bẹ́ẹ̀. Àdá ọlọ́run sọ yín nílá. Sáwọn àrẹ. Náà, pẹ̀lú ká máa ń tún jẹ́ bẹ́ẹ̀ àwọn àyè sí àdéjà wọn. á dáwọ́ lẹ̀ ní orí ìrù èyí orí ní ìjẹ̀dá tájọ̀ ní kò sí ẹ̀dá kò sí náà lẹ́sùn kan àbí ìkọ́tù kan tó jẹ́ kò fẹ́ nìyí o àmọ́ wá sọ̀rọ̀ àwọn ẹni táwájú dáadáa kò sẹ́yìn àwọn àkọ́kọ́. ìmọ̀ máa ń ta àwọn ọmọlẹ́yìn ìdíwọ́ ní táwọn ọ̀dà wọ́tẹ̀ nínú ìwà fà àdìsí kàkà ọ̀dà rẹ̀. أجر عظيم so ìyẹn ni àwọn ìṣòro táwọn ìṣòro ká dáwọ́ ọ̀lẹ̀ dà kò sí èyí ẹ̀yọ́ rẹ̀ lẹ́sọ̀ lẹ́jọ́ á kò sí èyí kankan kò sí èyí ẹ̀ ní orí ọ̀dà àwọn máa ń yà táwọn tó bá ń tẹ̀lé ẹ̀ nínú wọn náà sọ ìgbé lọ́dà. ẹyọ kan láti máa fò káwá ní àwọn olùkú nǹkan kátó káwọ́ wọn yà ìyẹn náà àtìgbọ́ yé lórí ọ̀nà èyí kò sẹ́yìn. Tá a bá ní àwọn ìgbàlọ́ àtìgbọ́ káfẹ́ kájú ààrẹ àgbàlọ́. Tá a bá yẹ ká tó tán tá a gbàlọ́ àtiwájú tá a wọn yà. Ìkáwọ́ wọn yà bẹ̀ àtìgbọ́ yé lórí. sering. Di Mekah Suniwa, Sallallahu Alaihi Wasallam. Maan kau, aja boleh boleh. Aja ini boleh boleh. Boleh ókè ọ̀rọ̀ kọ́pẹ́rẹ́tì àtúntò ọkọ̀ rẹ̀ nítorí àtúntò ọkọ̀ rẹ̀ ló ń lọ ọ̀rọ̀ àgbẹ̀ rẹ̀. nígbà tí ọba ìjọba àwọn àdá máa ń pè é ìwà ọ̀rọ̀ rẹ̀. ìjọba ìjọba kọ́pẹ́rẹ́tì ọ̀nà ìgbésí àwa ẹ̀yà. การเป็นข้าพเจ้ายืนบานเป็นเราบุรันมาเราอันยาวดียาราวาลุยมาข้าพเจ้ายืนบานยาวาลุนาโอใช่ปนอุลามะยาราวาลุไม่ได้ไม่ได้ Karena ulama tak jalan malam itu sudah lama. Pun kami jauh nafas terlalu. Mungkin jadi itu semakin mampan waktu kerja itu kita. bẹ̀rù ní pé ẹni tó fẹ́ yá fún ó gbọ́dọ̀ contribution. ẹni wá yá fún lára lọ́dọ̀ wa láì fi fi wọn bí ara wa. síbẹ̀ náà ẹni ara wa náà ó tó lè yá wọn ó gbọ́dọ̀ ní lọ. tó bá àdúgbò ẹ̀kọ́ nígbà tó yá wá ń bẹ ní yẹn gbèdé wá ń bẹ ní ìdókè wí ara fi ìta ọ̀dọ̀ wa. ilé ìwé ẹ̀jọ́ náà ti sọ yìí ó ti kọ́ ní ìlú ìta ọ̀dọ̀ wa. ọwọ́ abẹ́ yá ọjà kó lè yàjọ àwọn méjì àlù gbọ́dọ̀ kù lọ́wọ́. ó lè yá one kìlómítà. mo tí ó bá san owó àwọn àwọn ènìyàn ọ̀rẹ́ yìí. owó tó máa tún padà yẹn tíbi títà ọ̀sẹ̀ wà ní owó tó èyí tẹ́ ní ọmọ ẹ̀rí wà ní. ṣé ó lè lọ sí títà ọ̀sẹ̀ lé lórí owó kó má san ọmọ àwọn tẹ́ ẹ̀ tẹ̀lé sí madam béèrè mi torí nínú ọjọ́ tó mọ̀ ọ̀rọ̀ yìí à síwájú ọjọ́ tó ẹ̀ wájú ọ̀pẹ̀ tó mọ̀ ọ̀rọ̀ yìí kò lè fi ìfẹ́ sọ̀rọ̀ nínú sára yẹn lélẹ̀ mo ti sọ fún mo ní adó tó ní ọkọ̀ ọ̀bẹ síwájú wá bí ilẹ̀ wájú dábẹ́ lọ ẹ̀ ní tẹ́sí inú béèrè tẹ̀lé ìdọ̀rọ̀ tẹ́sí bá sọ fún pé ọjà àtọ̀já kò lè já ìwé ìjọ máa fún wa ìtẹ̀ béèrè ìjọ ana ẹ̀rù tí ìlú abẹ́ pé èrò sọ ìwé táwọn ìjẹ́ wílé sí kò sí táyì torí ẹjọ́ wà bẹ̀. bẹ́ẹ̀ wá jọ abẹ́ kí ẹnu ọjọ́ rẹ̀ ẹ má lè yí ìdá ti dáhùn lórí rẹ̀. tó tẹ́lẹ̀ àmọ́ lọ bí bẹ́ẹ̀ ni. sọ́yì ṣé ẹni tó kọ́ ní kúrú yìí sí kàrọ̀ tó wá fẹ́ yáwó kọ́pù tó dẹ̀bi wá náà kó mi o ó wá yá wọn lè mi. ṣé ó lè gbẹ tí títà ọ̀nà kó má náà sí ìwé kù mà èyí tó ní títà ọ̀nà ńlẹ̀ tẹ́lẹ̀ àwọn ọ̀gbẹ́ ní kò sí ẹ̀ gbà ní ọba sáà. òye ọba sáà ló gbé gbé ìdílé tẹ ìdílé tó ṣẹlẹ̀ jẹ́ náà àti ìkọ̀tà ọ̀yá wa ń lè ti fi dáwọ́ rẹ̀. olùkọ́ àgbọ̀n mi olùyẹ̀ ẹ̀ka mi lè wọ̀ ókè ó yá wọn jẹ ọ̀sẹ̀ àkọ́kọ́ àbí ọ̀sẹ̀ méjì àkọ́kọ́ tá a ṣe lè fẹ́ òbí bẹ̀rẹ̀ àdúgbò lẹ́yìn ìpàdé wọn. ìgbà tó ti ọ̀sẹ̀ ẹlẹ́gbẹ̀rún yóò máa wọ́n ìgbà tó ti ẹlẹ́gbẹ̀rún bá kọ̀ọ̀rọ̀ ẹlẹ́gbẹ̀rún kọ̀ọ̀rọ̀ ẹlẹ́gbẹ̀rún kọ̀ọ̀rọ̀ òun wá wá àbàfàyè àbí bẹ́ẹ̀ kọ́ ni àáfà ìlẹ̀ bàjẹ́ ìgbà bá fà yìí owó tí ó sàn yóò lè fi lọ́yà. kọ́ọ̀tù ìṣòro náà wọ bàbá wọn jẹ́. lẹ́yìn ìgbà náà ìyáàjà ìgbà ìgbà owó lọ́yà lọ́rọ́ fi lé ìdílé lọ́yà kó bá ta. ìgbà lọ́yà ọ̀rọ̀ ló ń yọ. lọ́yà tá a bá ń ṣe kọ́pẹ́tì. yàtọ̀ sí mantin àbí ní sílé contribution bá ń dá a máa ń dá owó kan ní owó ìjọba di ní bí bí náírà ní ọ̀nà ẹ̀rọ náírà ní ọ̀nà àbúrò ẹ̀kọ́ bí sáyìí di owó tó jẹ́ ń lọ sínú àkáǹtì rẹ̀ yẹ wò lákàá wò lákàá pé o ti dánù àtọ̀ ìgbésí lọ wọ́n ní ẹni ọ̀nà àmúlọ̀ ẹ̀rẹ́.

ó apply fún àwọn ìyàwó ní wá owó rẹ̀ àwọn tó ní ẹ̀kọ́ máa yà àwọn ọmọ ẹ̀ lórí ìyàpẹ́ ìfẹ́lẹ̀ kan nìyà títí tá a bẹ̀rẹ̀ tó apply fún owó ìyà kò sí lẹ́yìn torí owó olówó olówó ti wà lábẹ́ lẹ́wọ̀ yàrá ìdílé tó àwọn kan pọ̀ báyìí tó wà ní ọkọ̀ ìdí ìkó wà fáwọn ṣùgbọ́n a kò lè sọ wípé kọ̀ọ̀kan ti outside the bá a sọ. sára ìlú bọ̀ tó ní ìdí lọ́rọ̀ àwọn ènìyàn. ó lè ní ìjọba pọ̀ ní ẹ̀kọ́ ẹ̀ sí. táwọn agbóhùn ìgbà wà pọ̀ ẹ̀ sí. ìyẹn tí ò bá wà pọ̀ ẹ̀ sí. Mo rò pé mo ti jẹ́ pàdánù nínú ìgbà. Èdèbò ni pé ọlọ́run sara náà ẹgbẹ́ mi sàrẹ́ ló sara. Náà. Ọ̀sìn. Káàlù jẹ. nǹkan tó pọ̀ sí nínú náà. Thank ah. you. Wah, mau dia terlupa. Saya ini very nice. Jadi dia ya, ada tamu sekarang. Punya interview. Sudah. Ah, ini boleh punya administrasi. Ini aman kan dengan orang kita di dunia. Wajah administrasi. Kirim jauh. Ini mencari torí pé owó tẹ́lẹ̀ máa ní mo má ta ẹni ìyá kọ ẹni ìkọ̀bá ta fún wàhálà ìdílé tó a yóò ṣe kí ká yí ìwà ìlànà nígbà tí a kò pé wọlé nígbà tí ìṣúra ìṣúra àwọn kì í dúró ba ìwò ọ̀rọ̀ àbá sọ̀rọ̀ bí a yí ìṣe ọ̀rọ̀ àyẹ̀dẹ̀ ọ̀rọ̀ mi àkọ́kọ́ mi. والمعاني لا للألفاظ والمعاني يجب يعرض الدعاء عليه هو يعني دعاء في هو يعني أبدا تجدنا تجد بها so tó bá dáwọ́ mọ́ ní bọ́ọ̀lù yẹn lẹ́yìn àti ní ti tàbí sórí mọ́ ní ọ̀rẹ́ ọ̀rọ̀ kò kódà kó má kó bá wọn ní tó di ẹ báyìí torí pé adìyí kí tó wọ́n wá ta ní ọ̀rọ̀ lónìí àbí lọ́wọ́ adìyí àtúntò táwọn ìlú ọkọ̀ tó ìsòkò gbàgbà yẹn yóò tún lè bá ń jẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀yìn rẹ̀ ìbá ní ilẹ̀ lọ́wọ́ ní ìfà ìdá wọn fà ìdá tí wọ́n fà ìdá wọn ní ìjẹ́ bẹ́ẹ̀ ọ̀pá kan. sáyẹn ká níbi ẹni níbi ẹjọba sáyẹn pọ̀ jù bá ọkọ̀ délé yìí lọ ẹbẹ́ yìí náà lẹ́yìn sáyẹn àwọn ojú wo yìí náà ẹni tó ta dànù ojú bilẹ̀ lẹ́yìn náà lórí jẹ́ ń sáyẹn ti fi jẹ́ ìwé rẹ̀ lọ àwọn jẹ́ ń sáyẹn rẹ̀ àwọn náà wọ́n ń sáyẹn rẹ̀ àwọn mi àwọn jẹ́ ń sáyẹn lọ́dún níbi ẹni dáhùn ọkọ̀ ọlọ́run lọ́wọ́ ló lè sọ̀rọ̀ lọ́dún. Ìṣèlú ló wà ní àwọn ọ̀rọ̀. Ilé ìlà ìpọ̀, ilé ìlà àmàbí òní jáde ọ̀pọ̀. Ẹni kan sọ̀rọ̀ rẹ̀. Ṣé wàá máa ń jà? Àwọn onímọ̀ àti ìlú táwọn olóṣèlú dáwọ̀ tí máa sọ. Kọ̀lẹ́ ní jẹ́gẹ́dẹ́ lọ́sọ̀. Wọ́n dá ọ̀dà ìyẹn wọn lábẹ́ yìí láàrin náà ti ń lábẹ́ àwọn yẹn wọn jọba tó dáa abẹ́lé ń di ọjà ibi ọbẹ̀ yìí láyá wà ẹ sọ̀rọ̀ ẹ. àbí bẹ́ẹ̀ ni. Gbọ́dọ̀ èké tẹ̀ bá lẹ̀ àwọn ẹni òsì náà tó jà pa yìí ẹ̀ǹtí ìta àbábọ̀ títẹ̀ tẹ̀lé ìdìbò ìjọba tẹ̀lé láti ìbọn fún ìgbà yìí. Bẹ́ẹ̀ ni bọ́ iye ẹ̀ lọ́sùn yẹn bá àpò ẹ̀ fún ẹ̀ lọ́sùn àbọ̀sùn wà lọ́sùn bá wà lọ́sùn tán gbọ̀gbọ̀ lọ́sùn ilé wa ń sáyìn wá sí i ibi tí mo lè lọ ẹ ń sáyìn mẹ́rin ẹ̀yin oníta náà máa jẹ́ ìsáyìn náà ẹ máa ẹ máa wá sí ìsáyìn ẹ̀wọ̀n ní ẹ̀mí tó ń láì láàrin ara yìí ìgbẹ́jọ́ rẹ̀ bá jẹ́ ìwádìí ọlọ́wọ́ ẹ̀jọ̀ máa ń rí ẹ̀rọ kò sí ibi ẹ̀yìn náà mà ẹ̀ mà ẹ̀ mà ó ààrùn ẹ̀ ẹ̀ tó reality ni òṣìṣẹ́ ìjọba àdúgbò bá ti lọ́ba ẹ̀yìn ìmúra ń dábàá tó àdúgbò bá lọ́ba bó bá ní aláìsí ìyẹn nu aráàmù ló ń jẹ ọ. Tọ́ba wa ara ìdí dáadáa kó ní wàá fún kòkòrò rẹ bá tẹ̀lé. Bẹ́ẹ̀ni ó kòkòrò ló ra ọ. Ẹlòmíì ti lè kọ́ sí i. Pẹ̀lú ó ti ká kó ní kòkòrò rẹ dé. Ọ̀gbìn ti mú wàá lòdì dára bóòlù kù sí. Ìtọ́nà sọ̀rọ̀ dà àdúgbò tẹ́lẹ̀. Bọ́bá yìí tẹ́lẹ̀ ní ọmọ. Ìlọ́mọ wọ́n ó dèbí níwájú ọ̀nà àmọ̀ tó kọ́ ọ̀dùn ìwú bẹ́ẹ̀ lọ́ba yẹn ká yẹn ó bẹ́ẹ̀ tó ní ọ̀dùn ní sàn ó kà yẹn. ní àgbà lóko ọ̀gá lóko ní ìbá ní ọ̀dẹ ìbá ní wọ́n ní ìlú ọ̀gbọ́n lẹ́nu máa yẹn lọ. ìmọ̀ bóyá lọ́wọ́ ń borí ní ìlú ajíjàgbẹ́ ní àmọ́. bí ẹ̀ka yẹn kọ́ ọ̀rọ̀ ọlọ́run kó gbà wọ́n. Ìdájọ́ lè dàgbà lórí wọn. Àbí ilé iṣẹ́ ń sábà ìlú iṣẹ́ ń sábà ìlú. Bila kai wana ya ni jala ni ni jala ni ga ga pani ni na kai ni ma ta ko bai ta bai na da ro da la kai ro da la kai ko ni ma Ẹ̀sọ́ tó bá rí ìbáyìí, ọ̀pọ̀ ni ẹni tó ń lò kó wọlé. Ìyẹn ọ̀nà. ẹ̀dá àyàn lórí ẹ̀dẹ̀ sọ́mẹ́ntì agbára ọdún tí wọ́n ń rìn lókèlè ní ẹ̀dẹ̀ sọ́mẹ́ntì lórí náà wà wájú ẹ̀fọ́ mi. sọ́mẹ́ntì náà lè má lè fi tọ́wọ́ àrà ọ̀sán ẹlẹ́gbẹ̀ẹ́ ní láti ọmọ tó ń bí. lẹ́gbẹ́ ní ìlú láti àwọn àjọyọ̀ ìlú rẹ̀ ló wà ní àwọn kan dìbò. ṣé ó ní bí ìbádà fẹ́ ìlú bá gbé fún àwọn bádà ìlú láti gbé ọkọ̀ yẹ fún un. ìyá jẹ́ alábàáṣe ní agbára bàbá ayé ìlú ọlọ́run mẹ́rin wọ̀ ní ìlú ìyẹn lẹ́ẹ̀mọ́ ní ìlú tó wá sí kí làákà ìrẹ̀wá ní ìṣù ìka ńlá ẹ̀sìn wá sọ̀rọ̀ ní ìlú. ìgbà sára àdókù ni kò máa ń dájú bàbá ó ti lo ọba mẹ́ta ó ti lo ọba mẹ́ta lọ́yọ̀ báyìí orí rẹ̀ pé dáadáa tó wọ́n tó máa ń gbé bàbá tó ń lọ ní ọ̀dọ̀ bàbá tó kù ìkólómi fifty two ló lò ẹni tó síwájú rẹ̀ ló thirty ẹni àbọ̀ eighty two àbí ẹni tó síwájú yẹn bóyá bíi tẹ́lẹ̀ ìmọ̀ ẹni yẹn lò ìyẹn náà bá lọ ọdún tó sì ti ṣe díẹ̀ ó sì ló mọ àwọn ìjàgbá tó bí wàá ní ìyàgbé tí ọjọ́ ń tẹ́wọ́n tó wá tó wá lọ ilẹ̀ ní mímọ́ pàdé àwọn ìbúyàwó yẹn náà wọ́n ní ìwọ́n tó jẹ́ sí máa dai àti wọn lè fi ìwé òfin ìdá wọn wá ní ilé ìwé òfin kílẹ̀ ní wọn lè lè lè tó ọmọ nàìjíríà ìdí yóò di nàìjíríà yọpọ̀ tẹ bá ń ta káàkiri ẹ ló kú ẹsọ ọmọ wa nàìjíríà ìdí ọkọ dáadáa ìrọ̀ àdìsí wọ́n ti lè fún àwọn ọmọ wa nàìjíríà ó lè fún àwọn ọ̀ṣun ó lè fún àwọn ọ̀ṣun lè fún àwọn ìrọ̀ ìlẹ́yìn bàbá yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n bí ilé ìgbóni wọn mọ̀ nígbà bá kọ́ lẹ́gbàá ni. ẹ̀ẹ́dẹ̀ ìtàkùnjọ ní ibi bá kọ́ lẹ́ bá wà bá kọ́ lẹ́ nígbà bá gbà yẹ lọ́dún. kí ló fún àwọn ẹni táwọn ọba máa ń tẹ́ ó wá lọ́ba mẹ́fà tó fi òjò kí wọ́n tẹ́ ìlú ìlú ẹ̀dọ́ ìfún wa. àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn ọmọ máa ń tẹ̀ sí àgbàlagbà ìgbà àwọn ọjọ́ ìjẹ́ rẹ̀ lọ́wọ́ yóò wá sí ti èrò ní ti ká. wọ́n ní abẹ́ ló bẹ́ẹ̀ ni pé ní à ẹni ó lu ọba mẹ́ta ló. kí wọ́n tó fi dé oúnjẹ abẹ́sẹ̀ kò lè jẹ́ ọmọ ọdún márùn-ún gbà náà. ẹ̀ ń kó lè lu oyè náà ti jẹ́. ó kéré jù aha ó kéré jù bá tẹ̀ níbi tí wọ́n gbàgbọ́ níbi kan ní oṣù tó yẹ wọ́n. <laughs> torí oyè yìí lóyè kí wọ́n máa kó lẹ́nu bí ọ̀kẹ́ àwọn yẹra dáadáa lẹ́yìn ìgbà ìkan náà àwọn èèyàn ńlá ń bẹ̀ wọ́n lẹ́nu iná wa bá wọn ní ìjọ sí ara àgbà pẹ̀lú a ẹ̀yìn kẹ̀kẹ́ ká ní ìjọba mi sí wọ́n lẹ́nu iná wọn sí lọ́dún ara fún abọ́bà fún. àwọn ọmọ mi ń bẹ̀rẹ̀ wà abọ́bà fún tó máa bá ti ní fúlà yìí oní ọmọ àti ọmọ káàkiri o tó bá ti wá lọ sí lọ́dún tó bá yẹ padà ayé bá wọn pa àwọn náà wọn pa fún wa wọn wà sí lọ́dún abọ́bà fún ẹ̀rọ àwọn ọmọ wọ́n wà wọ́n ní àpá wọ́n ní ẹ̀sìn lọ́wọ́ gbé lọ́wọ́ àpá ìbọ́lá rẹ̀ yẹn kéèyàn ti tẹ́wọ́ lọ́wọ́ sẹ́sìn tí ọlọ́run lè ní ká máa pa ìdìbò lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́wọ́. Kọ́lá ní àwọn àmì ọ̀pẹ́ wo di ewu ní ẹ̀ lórí ìjà. Ṣọ̀ká ń bá dínà pẹ̀lú tí àìsàn làákà ìbá ń ṣe ẹ̀mí ẹni tó bá ní làákà ìbá ń ṣe ọ̀rọ̀ ńlọ́wọ́ dání ìlà aka yẹ ńlọ́wọ́ àmà kàńdà fẹ́ ṣùgbọ́n àjà àdùntàrún torí pé tó dání ìlà aka yẹ yóò fi dání ìlà aka yẹ ọmọ yẹ tó fi yé ọmọ mi yẹ lẹ sọ ọba àtàwọn yẹ kó yọ ọdún tó fi báyìí ìgbésẹ̀ wọn wà wọn lẹ ní ìlú báyìí tọ́lọ̀ mọ́ wá dá tọ́lọ̀ àná. Owó ti jẹ́ ìdí. Ìdí máa ń tàn. Àkọ́kọ́ gbò. Ẹ̀mẹ̀ yẹn tó ti gbó lẹ́nu tó bá láwọn bọ̀dá rẹ̀ yọ̀dọ̀ bá lẹ̀ fún ọ́n fi gbónú alọ́. Ọ̀dọ̀ ní inú ọ̀dọ̀ là ń dá. Ìyàwó ẹ̀rọ là ń dá. Ẹlòmíì fi igbó túwẹ́túwẹ́ àwọn amúgbó àwọn ọmọ amúgbó àwọn ọmọ ọmọ ẹ̀ ti bá rọ̀ mọ̀ tí ìbá tẹ̀ àmà yá wà mí ìgbẹ̀jẹ̀ ẹgbẹ́ ìwọ̀n tábù ẹ̀jẹ̀ náà lè di dúró lọ lọ́dún tó lọ́ra rẹ̀ wá. Ṣé ìgbìmọ̀ rò wí à? Níjọ́ wọn bá fọmọ ibi à. Ṣé láti ẹ̀ẹ́dẹ́ táwọn afẹ́lá kúrò fún ọ? Bẹ́ẹ̀ máa ń yí ẹ̀jẹ̀ wọn ṣe ní ìṣàlẹ̀ ẹgbẹ́ ẹ̀ máa ń yí ohun àti ẹ̀ẹ́dẹ́gbẹ́ ní ọmọ náà ló fi dàgbà lójú ẹ̀ lọ. Ọ̀pọ̀ ni ọjọ́ òwúrọ̀ ọjọ́ orí ẹni dàgbà nínú ògbó wa nítorí pé àwọn ìjàpọ̀ mọ̀ ẹ̀lẹ́ nínú tó wà láàrin ìjọba yìí ọmọ nàìjíríà nàìjíríà tó ń lẹ́sẹ̀ yìí fẹ́yàwó tí ọba lẹ́sẹ̀ tí ọba yàwó ọmọ títí yóò ṣe ti mọ́ wa ẹ̀wọ̀n ní yóò tún bẹ́ẹ̀ yóò kọ́ lóbi wa nílò àti àmọ́ òbí ẹ̀lẹ́dẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ara ní kékeré ọmọ nàìjíríà ti fẹ́yàwó ilé kú lára bá ní bọ́ọ̀dù ọ̀dọ̀ ní ilé lè pa ọ̀dọ̀ ní ìmọ̀ bóyá bá ọ̀dọ̀ ní ìlú gbà lọ́dún ní ìlú tó bá ti ní ìlú gbà lè lọ́wọ́ tó bá. Àyà ti ka gbogbo ìlú náà ti di àkàrà. Tí wọ́n bó ti ní ẹ̀jẹ̀, ẹ ti gbèdé. Ọ̀pọ̀ làgbà. Naik àgbà náà wà lẹ́yìn kì í sábà ṣe ọmọ yìí ṣùgbọ́n àìsàn yàtọ̀ sí ọmọ. Ẹyẹ wọn lọ fún ọkùnrin ara ló gbà tó ti fẹ́lẹ́ ní ìlú. Nígbà tó bẹ́ẹ̀ ti fi ìlú tó lọ́wọ́ gbà lọ́wọ́ gbà. Nígbà tí gbà pọ̀ láti lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ máa ń jara wọn ni èyí ò ní kan gbogbo wọn náà máa ń jara wọn ni ọ̀rọ̀ ni o lẹ́yìn náà dàgbà yọrọ ni o gbogbo wọn náà máa ń jara wọn ìdí ọ̀rọ̀ jáàmù ìdí ọ̀rọ̀ dùgbà ìdí wọn báláǹsì ẹ̀ ní owó náà ní báláǹsì ẹ̀ báláǹsì ẹ̀ ní olùdáhùn àti àwọn aláàbò kọ̀ yàrá yẹn ní ká dàgbà gẹ̀ẹ́sì yìí bẹ́ẹ̀ ni o pé ọ̀dàgbà fún mi yẹn jẹ́ ẹ̀lẹ́ ti kó oúnjẹ ẹ̀rọ ìpínlẹ̀ nìkan kéré ní ọba ti ilé ọ̀sán lọ́dọ̀ yìí náà ó ní kéré ní ìjọba bí ẹni ti wá àwọn àgbàlagbà ní ìjọba ìjọba lẹ́yìn kan kàn án rẹ̀ amẹ́ríkà tó ẹni ní ìjọba fẹ́ ti wú wa wọn jọ pé ìjọba ti di ẹ̀ ló ti bọ́ jẹ́ sílẹ̀ àdúgbò á àwọn ti bí ọ̀rọ̀ àgbàkọ ìdókò mbẹ owó ọjọ́ mọ́tì náà lọ́wọ́ lórí ẹ̀ ìjọba ti di ìjọba ti di ìgbà gbogbo mbẹ òní ẹni dáná nù. tọ́lá gbàlagbà àwọn ní lówó burúkú bá ń lọ́wọ́ jẹ́bi ló délé ayé tó fi wá ọ̀dọ̀ ti yàn lápọ̀. èrò ní ọ̀dà wọn fámìlì yóò wá ọ̀dọ̀ mi jọ ẹ̀rọ àpẹẹrẹ wọn. bí ẹ̀ bá ń náà kó tó sòṣèlú ọ̀dọ̀ ti yàn lápọ̀ ọdún òṣèlú rẹ̀ ti tẹ́ èyí tó ń sábà bẹ́ẹ̀ ẹ̀rọ àpọ̀ million àbẹ́ẹ̀rẹ̀ one ìbá àjọba jù bẹ́ẹ̀ lọ ẹ̀ẹ́dẹ̀ lọ́jọ́ mílíọ̀n fọ́ọ̀mù. kọ̀kọ́ sí wà ó ti pẹ̀tẹ́ ṣe tó ẹ̀ tó bẹ́ẹ̀ bàmá ń tẹ̀ kí lè yóò bẹ́ẹ̀ yóò lọ ọ̀rà fọ́ọ̀mù ọjọ́ mílíọ̀n tó bẹ́ẹ̀ ọ̀gá yóò tó bẹ́ẹ̀ tó tà ọ̀gá bá ń tó bẹ́ẹ̀ àwọn bá jẹ́ ọba ara fọ́ọ̀mù ọjọ́ mílíọ̀n. wọn náà ti máa sọ sí ibi ṣe díẹ̀ ó ṣe díẹ̀ ó ṣe díẹ̀ àwọn àbọ̀ ọ̀rẹ́ ìjọba ẹ̀ kà mọ́ ìgbó ti kéré nínú ọdún àná tó kéré nínú ọwọ́ àwọn adẹ́gbẹ́ ìgbé ẹgbẹ́ rọ owó náà fi ìgbó ẹgbẹ́ rọ owó bíráìbù ẹgbẹ́ rọ owó àwọn atọ́jú náà ẹgbẹ́ rọ yẹn bá wọn dájú ẹrú náà ẹgbẹ́ wà lọ́wọ́ wọn yóò yóò ẹ̀rọ àtúnjá tó ìwé tó bẹ̀ yìí ká ọjọ́ ló fi hàn tèmi kò sí ìwé máa ọ̀yà parí fún sọ̀rọ̀ wa. ìyá wà ní. Lala ń tẹ́lẹ̀ ń lẹ́jọ́ lọ, ó ti kú kò sí mọ́, ọmọ ẹni tí ìjà ọ̀rọ̀ wa ní ìṣẹ́ wọn ṣe ní, ó gbàgbé ìṣẹ́ wọn ní láti ìjẹba lọ sí. ìjọ ni òṣè máa láti ìjọba ká máa ṣe bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ní láyé wọn jọ. àwọn ọmọ kí náà ní tó bàjẹ́ lára wọn pọ̀ ní ìròyìn lọ. kí ni àwọn yóò ní ìròyìn náà kí ni àwọn yóò ní ìròyìn náà. wọ́n á jà dẹ́kun ìròyìn náà yóò fi tó ní yóò fi tó ní bí ọba yìí bá jẹ́ máa kíkà so ìjọ ni àwọn ìmọ̀ ìṣẹ̀lẹ̀ máa ṣe ṣùgbọ́n kò fẹ́ rí wọn. ọ̀rọ̀ ẹgbẹ́ ilé yẹn gbà àbí ìwà à ń bọ̀rọ̀ pẹ̀lú ọ̀gọ́rọ̀ àpárí ìtàkùn ọ̀rọ̀ ọba ti pé ọ̀rọ̀ ẹ̀ka sí ọ̀rọ̀.